بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sí ìjókòó wa tòní ọjọ́ òní ni yawmu khulafa déètì òní ni sixteen Shawwal oṣù kẹwàá ọdún fourteen forty three shawwal oṣù kẹwàá ọdún fourteen forty ìjókòó wa ní àárọ̀ yìí ó dá ọ̀rọ̀ ìfẹ́. episode one twenty eight tí àbá gbàgbé episode one twenty seven la ṣe last ní abẹ́ àkọlé tí mo pè ní mímú ìyàwó lọ sí ojú ọlọ́mọ òtó mímú ìyàwó lọ sí ojú ọlọ́mọ a sì yẹn ní ọjọ́ ìtìlẹ́yìn ọjọ́ kẹta oṣù Ramadan ọdún 1443 nípa bẹ́ẹ̀ ní òní episode 128 òun ni a fẹ́ ṣe. ní àárọ̀ yìí insha allah ohun tí ó sì máa jẹ́ àkọlé fún ìjókòó tòní òun ni mo pè ní bàbá mi fi. bàbá mi fi mí fún ọkọ ní tipátipá bàbá mi fi mí fún ọkọ ní tipátipá. nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó òun ni ìgbéyàwó tipátipá. Tipa. ìgbéyàwó tipátipá òun sì ni Yorùbá máa ń pè ní gbígbéyàwó ní àṣàǹtẹ ìgbéyàwó àṣàǹtẹ níbi tí ó dá sí pé nílẹ̀ Yorùbá níjọ́hun àná wọ́n á gbé obìnrin lápá ìyàká wọ́n á gbé e gidi gan wọ́n á rù lọ sí ilé ọkùnrin. pẹ̀lú àṣẹ àwọn òbí rẹ̀. nígbà tí obìnrin yìí tí kò yọ̀nú sí ẹni tí wọ́n fẹ́ fi fún. fífi ọmọ lọ́kọ ní tipátipá ó jẹ́ ìṣesí kan tí ó máa ń kó ààyè bá ìgbéyàwó. ẹ̀sìn wa kò sì fara mọ́ ọ. ohun tó wá jẹ́ case study ìṣẹ̀lẹ̀ tí a fẹ́ yiri wò lábẹ́ àkọlé bàbá mi fi mí fún ọkọ ní tipátipá ó lọ báyìí pé arábìnrin kan ní àkànrí ó jẹ́ mùsùlùmá òbí rẹ̀ náà jẹ́ mùsùlùmí arábìnrin yìí nígbà tí ó wà ní ọmọ ọdún bíi mẹ́rìndínlógún ọmọ ọdún bíi mẹ́rìndínlógún bàbá rẹ̀ pè jókòó ó sì pa á láṣẹ fún wípé arákùnrin tí ó wà níkàlẹ̀ yìí ni ẹni tí o máa fẹ́. bàbá yìí sọ lọ́rọ̀ ó sì pa á láṣẹ wípé arákùnrin kan ní pàtó arákùnrin náà ó wá sí ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ sì ń pa á láṣẹ fún wípé arákùnrin yìí ni ó máa obìnrin yìí ọmọdébìnrin yìí tí ọjọ́ orí rẹ̀ ò tí ì kọjá ọmọ ọdún mẹ́rìndínlógún lódodo ni wípé ó ti ń ṣe nǹkan oṣù ó ti di ẹni ọkùnrin ṣùgbọ́n arábìnrin yìí kò ní ìfẹ́ sí ẹni tí bàbá rẹ̀ ní kó fẹ́ ó ní kò wu òun kò tẹ́ òun lọ́rùn bàbá rẹ̀ ó ní ó wù ọ́ kò wù ọ́ ẹni tó máa fẹ́ nìyẹn. láìpẹ́ ọjọ́ arákùnrin yìí ó wá mú ìyàwó wọ́n sin ọmọbìnrin yìí fún un wọ́n ní kó fi ṣe aya arábìnrin yìí ó dé ilé arákùnrin náà inú rẹ̀ ò dùn ṣùgbọ́n kò mọ ohun tí ó lè ṣe sí i ó wà níbẹ̀ títí ó fi lóyún ó sì bí ọmọ ẹyọ kan fún arákùnrin náà lẹ́yìn tí ọmọbìnrin yìí tó ti di ìyá lọ́mọ. nígbà náà òye wá sí i ní ọpọlọ pé kí òun fi ọ̀rọ̀ òun tó àwọn kan létí ìrìn àjò òun sí ọ̀dọ̀ ọkọ ó fi ọ̀rọ̀ ẹ̀ tó àwọn èèyàn létí àwọn èèyàn fún ní àmọ̀ràn nínú àmọ̀ràn tí wọn fún un ni wípé kó sá kúrò ní ilé ọkùnrin yẹn. arábìnrin náà kò ṣe méní kò ṣe méjì ó kúrò ní ilé ọkọ ó sá tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ yẹra. nígbà tí ọkọ dé ọkọ ò bá nílé ìyá alágbágádà àwọn tí wọ́n rí fìrí wọ́n ní àwọn rí tí ó gbé ẹrù tó jáde lẹ́yìn ìgbà tí ẹ̀yin náà jáde kúrò nínú ilé. wọn ò mọ kókó ibi tí arábìnrin yìí múrílé ọ̀sà wọ́n fi ọ̀rọ̀ náà tó bàbá ẹ̀ létí wọ́n gbìyànjú láti wá wọn ò tètè rí lójú ọjọ́ wọn ò rí nínú ọ̀sẹ̀ tó sá lọ ọ̀sẹ̀ di oṣù oṣù di ọdún arábìnrin yìí ó sá lọ tèfètèfè ó farapamọ́ sí àyè kan lẹ́yìn bí ọdún mélòó kan tí arábìnrin ti wà níbi tó wà tó ń gbé ìgbésí ayé rẹ̀ lóun nìkan tó ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. ó farahàn àwọn òbí rẹ̀. èèyàn tó bíi ọdún mẹ́fà sókè. So kó tó fi ara hàn àwọn òbí rẹ̀ arábìnrin ìwá wà bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ tá a bá sí ọdún mẹ́jọ mọ́ sixteen years ó ń lọ bí ọdún mẹ́rìnlélógún twenty four years ọmọbìnrin yẹn ti wá gbọ́n sí i ó wá padà sọ fún òbí rẹ̀ pé òun fẹ́ ní ọkọ míì òun fẹ́ ní ọkọ mìíràn. ó fi tó bàbá ẹ̀ létí èsì tí bàbá rẹ̀ fọ̀ ni pé kó padà sí ilé ọkọ rẹ̀ tó ti sá kúrò ọmọ yìí sọ fún bàbá rẹ̀ wípé ẹni tẹ́ ẹ fi mí fún kò wù mí rárá láti fi ṣọkọ kò wù mí rárá kò wù mí rí pé kó di ọkọ mi èmi ò sì yọdún sí i pé kó jẹ́ ọkọ mi bàbá rẹ̀ takú o bàbá rẹ̀ fárígá wípé ìbá àmú ọba wá bá òun òun ò ní yọ̀ǹda rẹ̀ fún ọba ìbá ìjòyè wá bá òun òun ní yọ̀ǹda rẹ̀ fún ìjòyè arákùnrin tí òun fi kún yìí òun náà ní kí ó padà sí ọ̀dọ̀ rẹ̀ tọ́ ó ti wá tó ọdún mẹ́sàn-án báyìí tí wọ́n ti wà lórí làásìgbò yìí láàrin ara wọn ó ti tó ọdún mẹ́sàn-án. tá a bá ro ọdún mẹ́sàn-án mọ́ ọdún mẹ́rìndínlógún ìyẹn ń lọ bíi twenty five years. bàbá fárígá ọmọ fárígá ọjọ́ sì ń lọ arábìnrin wa taari ìbéèrè sí wa wípé ká gba òun ní àmọ̀ràn ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí kí ni kí òun ṣe ìdájọ́ wo ni ẹ̀sìn mú wá lórí ẹ̀ alhamdulillah alhamdulillah bí ọ̀rọ̀ bá rí báyìí ẹ jẹ́ ká padà sínú ẹ̀sìn wa islam kí ni ẹ̀sìn sọ lórí rẹ̀. àwọn ìbéèrè tí ó máa súyọ lábẹ́ ìṣẹ̀lẹ̀ yìí òun ni pé ìgbéyàwó tí wọ́n ṣe yẹn kí ni ìdájọ́ rẹ̀ ọmọ tí wọ́n bí yẹn kí ni ìdájọ́ rẹ̀ ọ̀nà yi ni ọmọbìnrin yìí yóò gbà ní ọkọ mìíràn. yóò jẹni tí ó nífẹ̀ẹ́ sí. ní àkọ́kọ́ ná nínú ìgbéyàwó Islam ìgbéyàwó Islam ó ní orígun ó ní májẹ̀mú ó ní orígun ó sì ní májẹ̀mú. nígbà tí májẹ̀mú ìgbéyàwó nínú Islam tó bá kọsẹ̀ lọ̀rọ̀ tó wá kan orígun ìgbéyàwó. nínú àwọn májẹ̀mú ìgbéyàwó nínú Islam òun ni rídọ̀ kúlì zàwùjẹ́yìn rídọ̀ kúlì zàwùjẹyìn ìyọnú ọkọ àti aya láti fẹ́ra wọn ìyọnú ọkùnrin àti obìnrin láti fẹ́ra wọn. ẹ̀sìn fẹ́ kí obìnrin tó fẹ́ fẹ́ ọkùnrin àti ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin ẹ̀sìn fẹ́ kí ìkíní kejì kó wura wọn ẹ̀sìn fẹ́ kí ìkíní kejì kó yọnu síra wọn májẹ̀mú ni kò sì ṣe é dá kọjá ọ̀nà méjì. ni àwọn èèyàn máa ń gbà dá kọjá. ọ̀nà àkọ́kọ́ àwọn èèyàn máa ń dá májẹ̀mú yìí kọjá nípasẹ̀ ìdán, nípasẹ̀ idán kí ọkùnrin kó dán obìnrin kó sa oògùn ìfẹ́ràn sí i. tàbí kí obìnrin kó dán ọkùnrin kí obìnrin kó lo oògùn ìfẹ́ràn fún ọkùnrin tó fẹ́ fẹ́ ẹni yòówù tí ó bá gba ọ̀nà yìí láti rí ọkùnrin kan fẹ́ tàbí láti rí obìnrin kan fẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ wọ́n á pè ní nikahun baatilun nikahun baatil ìgbéyàwó òtúbáńtẹ́ ìgbéyàwó òtúbáńtẹ́ yàtọ̀ sí pé ó jẹ́ ìgbéyàwó òtúbáńtẹ́ ìyẹn ni pé ìgbéyàwó tí ò sí rárá tí ò dáa tí ò dáa yàtọ̀ sí kó wá jẹ́ ìgbéyàwó òtún bá ń tẹ́ ẹni tó sa idán yẹn nínú igun méjèèjì ìsìláàmù ẹ ti bàjẹ́ nípa bẹ́ẹ̀ aburú méjì lọ́rọ̀ mọ́ fífi oògùn fẹ́ ẹni tí afẹ́fẹ́ ẹni yòówù tó bá satíà ṣe ń pè ní muhiba ẹni yòówù tó bá sa oògùn tí wọ́n ń pè ní oògùn ìfẹ́ràn tàbí oògùn ìfẹ́ nítorí kí ó lè rí ọkùnrin kan fẹ́ tàbí nítorí kí ó lè rí obìnrin kan fẹ́ tó sa oògùn yìí tí oògùn yìí sì ṣiṣẹ́ tó sa tíà yìí tí tíà náà sì ṣiṣẹ́ aburú méjì ló ti ṣẹlẹ̀ aburú àkọ́kọ́ ìgbéyàwó yẹn ìdájọ́ rẹ̀ ni ìgbéyàwó tí ò dáa ìgbéyàwó burúkú. àwọn méjèèjì wọn ò sí nípò ọkọ àti aya nítorí pé ìgbéyàwó yẹn kìí ṣe ojú lásán kìí ṣe ìgbéyàwó ojú lásán ìgbéyàwó tó tó tó dúró sórí oògùn ni tó dúró sórí idán. ìyẹn jẹ́ ení ẹlẹ́ẹ̀kejì ẹni tó wá sa idán ìfẹ́ sí ẹnìkejì rẹ̀ bí ó bá pera rẹ̀ ní mùsùlùmí kì í ṣe mùsùlùmí mọ́ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ nítorí pé nínú ọ̀ràn tí ó máa ń sọ mùsùlùmí di kèfèrí. ni idán pípa wà idán pípa. nínú àwọn ìjókòó tá a ti ṣe sẹ́yìn lórí pátfọ́ọ̀mù yìí a ti sọ̀rọ̀ nípa ìdí tí idán tó fi jẹ́ abẹ̀sìnjẹ́ ìdí tí idán tí ó fi máa ń sọ mùsùlùmí di kèfèrí a sọ ń bẹ̀ wípé idán yálà ó jẹ́ ti oògùn ìfẹ́ràn ni yálà ó jẹ́ ti oògùn àjàtúká ni ó máa ń ní í ṣe pẹ̀lú pípe ẹ̀dá. E lẹ́yìn Allah ẹni tó bá sì ti pe ẹ̀dá lẹ́yìn Allah ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ yálà ó pe irun mọ́lẹ̀ ni yálà ó pe èṣù ni yálà ó pe ẹ̀mí àìrí kan ni bí àwọn àlìjànú irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀ ṣe kí ni ó ti bàjẹ́. nítorí náà ẹni tó bá fi oògùn fẹ́ ìyàwó tó sa idán tó fi di ẹni tó níyàwó nílé tàbí ẹni tó ẹni tó tó fi wà nílé ọkọ ó sa idán lu ẹnìkejì ẹ̀ ní èdè oògùn yẹn fi mú tó fi gbà láti fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ ti bàjẹ́ ìgbéyàwó yẹn sì nìyí ó jẹ́ ìgbéyàwó tí kò ní àlàáfíà tí kò dáa ní kété tí a bá ti mọ̀ wípé oògùn òun ni wọ́n sà tí à ní wọ́n sà lu ẹnìkan tó fi di ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ ọ bá ṣe la ẹni tí wọ́n sa idán sí yẹn kúrò nínú ìgbèkùn torí pé ó ti wà nínú ìgbèkùn. a gbọ́dọ̀ wọ ọ̀nà tí a gbà ba idán náà jẹ́ pátápátá. irú ẹni bẹ́ẹ̀ kò sì ní lẹ́tọ̀ọ́ láti fẹ́ obìnrin yẹn mọ́ tàbí láti fẹ́ ọkùnrin yẹn mọ́ lẹ́yìn tá a bá ba idán náà jẹ́. ẹni tó bá sa idán náà ohun tó kúkú ni pé kó ronúpìwàdà kó ṣe táúbà kó lè bá a lè wà nípò mùsùlùmí níwájú àlọ ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì òun ni kò ní ọwọ́ ògùn nínú àmọ́ tí ó la ìjẹni nípa. lọ ó la ìjẹni nípa lọ ìmúni ní tipátipá líla ẹnìkan bọ ẹnìkan lọ́rùn wípé ẹni tí o gbọ́dọ̀ fẹ́ nìyí gẹ́gẹ́ bí irú kéèsì tí ó wà nílẹ̀ yìí èyíkéyìí ìgbéyàwó tí ọba la mímú ẹnìkan ní tipátipá lọ́pọ̀ ọ̀gbà obìnrin ní máa wà ní igun kí wọ́n mú ní tipátipá lọ́pọ̀ ọ̀gbà lọ́pọ̀ ọ̀gbà obìnrin ní máa bọ́ sí igun pé wọ́n jẹ́ nípa láti fẹ́ ẹni tí kò fẹ́ fẹ́ lọ́pọ̀ ọgbà a máa ṣẹlẹ̀ nígbà míì náà sí ọkùnrin o tí òbí ọkùnrin tí ó sọ fún ọmọ rẹ̀ kùnrin wípé ó fẹ́ ọkọ̀ ọmọ tí ìwọ máa fẹ́ nìyí a máa ṣẹlẹ̀ náà sí igun ọkùnrin àmọ́ igun tí ó sábà máa ń ṣẹlẹ̀ sí jù ò ní igun ọmọbìnrin tí àwọn òbí wọn tí wọ́n á pa wọ́n láṣẹ tí wọ́n á jẹ wọ́n nípa tí wọ́n á mú wọn ní tipátipá wípé ọkùnrin tí mo fẹ́ kó o fẹ́ nìyí níwọ̀n ìgbà tí ó bá ti la oògùn lọ tí ó bá ti la idán lọ bí kò ṣe pé òbí lo ipò rẹ̀ ní ọ̀nà òdì lé ọmọ ẹ̀ lórí láti fi fún ọkùnrin tí kò yọnú sí láti fẹ́ ìdájọ́ ìgbéyàwó bẹ́ẹ̀ ni pé wọ́n á pe irú ìgbéyàwó bẹ́ẹ̀ ní nikahun fasik nikahun fasik tí àkọ́kọ́ tó la idán lọ a pè yẹn ní nikahun batil eléyìí tí ò la idán lọ àmọ́ tó la tipátipá lọ ìdọ́lá lórí ọmọ ẹni ìfi ọmọ ẹni fún ọkùnrin tí ò nífẹ̀ẹ́ sí ní tipátipá. Tipa. nípasẹ̀ ṣíṣí ipò ẹni lò lórí ọmọ ẹni ìgbéyàwó bẹ́ẹ̀ ni ń pè ní nikahun fasid ìgbéyàwó burúkú ìgbéyàwó burúkú ìgbéyàwó burúkú ni ìgbéyàwó tó dá sí wípé ó ní ààyè òun ní ààyè ni tí ìgbéyàwó bá sì ti jẹ́ nìkáwò fásitì wọn a máa tún òun ṣe tí ó fi wá di nìkáhù sọ̀híhùn ìgbéyàwó tó lálàáfíà àmọ́ ní ti ìgbéyàwó tó bá jẹ́ nìkáhù bátìlì wọn kì í tún òun ṣe wọn kì í tún òun ṣe ní tiẹ̀ bí kò ṣe pé wọ́n á wọ́ ọ̀nà tí wọ́n á gbà túká tí wọn ò sì ní fẹ́ra wọn mọ́ láíláí. àpẹẹrẹ nìkáhùn bátìl nínú ọ̀rọ̀ wa tá a sọ síwájú òun ni fífi ògùn fẹ́ ìyàwó fífi ògùn fẹ́ ọkọ. àpẹẹrẹ nìkáhùn fásìdì òun ni fífi tipátipá fi ọmọ wa fún ẹni tí ò fẹ́ fẹ́. nígbà tí kò sí àtúnṣe fún nìkáhùn bátìlì àtúnṣe máa ń wà fún nìkáhùn fásitì àtúnṣe ó máa ń wà fún nìkáhùn fásitì gẹ́gẹ́ bí irú kéèsì yìí tí bàbá fi ọmọ ẹ̀ fún ẹni tí ọmọ rẹ̀ ò fẹ́ fẹ́ ẹni tí ọmọ rẹ̀ ò yọ̀nú sí láti fẹ́. ẹni tí ọmọ rẹ̀ kò yọ̀nú sí láti fẹ́. ìgbéyàwó bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa Islam ẹ̀sìn àlàáfíà wọ́n á pe ìgbéyàwó bẹ́ẹ̀ ní nikahun fasid ìgbéyàwó tó láàyè ìgbéyàwó tó lábùkù ìgbéyàwó tí ò péye irú ìgbéyàwó bẹ́ẹ̀ wọ́n á máa ṣàtúnṣe rẹ̀. wọ́n fààyè ká ṣe àtúnṣe irú ìgbéyàwó bẹ́ẹ̀ wọ́n fi sílẹ̀ nígbà tí egbò tí ọ̀rọ̀ kàn tó bá gbà tó bá fààyè gba àtúnṣe. lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn lórí irú mátà báyìí wọ́n wá pín sí méjì lórí ẹ̀ a ti mọ̀ pé nìkáwò fásitì ni ni ìdájọ́ tó wà lórí rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n wá pín sí méjì lórí ẹ̀ àwọn kan gbà wípé dandan ni kí wọ́n ṣe àtúnṣe tí ẹni tí ọ̀rọ̀ bá kàn ẹni tí ọ̀rọ̀ gbẹ́rù tí ó bá sọ pé òun ò gba àtúnṣe lórí ọ̀rọ̀ náà wọ́n á tú ìgì náà ká ni wọ́n á tú ká wọ́n á tú ìgì yẹn ká. ní ti kéèsì arábìnrin nìkáwò fásid ni mo wá fi kún wípé àwọn àfáà pín méjì lórí ẹ̀. àwọn kan gbà wípé àfi kí wọ́n ṣe àtúnṣe ibi tí ó ti láàyè bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá ti rójútù ẹ̀ kí wọ́n tú igi náà kà pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ tí ó wá sí ilé ẹjọ́ Islam nínú àwùjọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ àfẹ́ẹ̀sì pẹ̀lú àṣẹ àfẹ́ẹ̀sì wọ́n á tú irú yìgì bẹ́ẹ̀ wọ́n á tú ká. ní ìdàkejì a tún wá rí nínú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n sọ pé kí wọ́n gbójú kúrò níbi àléébù yẹn kí wọ́n gbójú kúrò níbi àléébù yẹn kí ìgbéyàwó wọn kó sì máa tẹ̀síwájú. kí ìgbéyàwó wọn kó máa tẹ̀síwájú. àwọn gbà wípé. ààyè tó níyẹn ó ní sábàbí sábàbí tó sì ní sábàbí tó níyẹn ojúsùnùkùn láti wò ó ogúsùnùkùn òun láti wò ó. kí wá ni ẹ jẹ́ ká wá lọ síbi ẹ̀rí igun kìíní àti ẹ̀rí igun kejì ẹ̀rí igun kìíní àti ẹ̀rí igun kejì. igun kìíní nínú ẹ̀rí tí wọ́n mú wá ó wà nínú sọ̀híhù àlìbùkọ́rí adi six nine six eight adi six nine six eight ó tún wà nínú sọ̀híhù muslim adi one four one nine one four one nine. àdíìsì tí ànẹ́bì ti sọ wípé sallallahu alayhi wa sallam látún káwù sáyíbù àtàtù sàámàrù wà látún káwù lè díkìr àtàtù sàázàlì wọn ò gbọ́dọ̀ fi adélébọ̀ lọ́kọ títí yóò fi fi ẹnu sí i wọ́n fẹ́ kí adélébọ̀ kó sọ̀rọ̀ pé ẹni yìí o ó wù mí wàlá tún káwùlì díkìrù wọn ò sì gbọ́dọ̀ fi ọlọ́mọge lọ́kọ hàtà tún sáàzàlì títí wọ́n fi gba ìyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ pé ṣẹ́ni yìí wù ọ́ tàbí kò wù ọ́ tó ń túmọ̀ sí wípé yálà adélébọ̀ yálà ọlọ́mọge a ní ìdí kí ni ọkàn wọn wí kí ni ọkàn wọn sọ lórí ẹni tí wọ́n fẹ́. Fẹ́ ṣó wù wọ́n nínú ọkàn wọn. díàpọ̀ hadisi yìí ó ń ṣe léèwọ̀ fún ẹnì yòówù tí ó wà nípò kó fi ọmọbìnrin lọ́kọ nígbà tá a kúkú mọ̀ wípé àtobìnrin àtọkùnrin àti adélébọ̀ àti ọlọ́mọge wọn ò lè dáfẹ́ra wọn lọ́kọ pẹ̀lú bádìsí ṣe wá pé wọn ò gbọ́dọ̀ fi adélé bọ̀ lọ́kọ títí wọn ò fi gbàṣẹ lọ́wọ́ rẹ̀ wọn ò gbọ́dọ̀ fi ọlọ́mọge lọ́kọ títí wọn ò fi gba ìyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ ó ti túmọ̀ sí wípé èyíkéyìí obìnrin tó bá fẹ́ lọ́kọ. wàlíyù gbọ́dọ̀ wà aláṣẹ gbọ́dọ̀ wà fún tí fi aláṣẹ yìí fifty fifty wá ní ọ̀rọ̀ náà wá dì obìnrin tó fẹ́ lọ lé ọkọ a ní ìdí consent bákan náà a sì ní ìdí gbólóhùn ìyọ̀ǹda pé mo fi fún ọ láti ọ̀dọ̀ aláṣẹ so àwọn méjèèjì ni wọ́n jọ wọ́n jọ ṣíà àṣẹ yìí àṣẹ ìfọmọlọ́kọ hundred percent rẹ̀ kò sí lọ́wọ́ bàbá rẹ̀ hundred percent àṣẹ ìfi ọmọbìnrin lọ́kọ ìbá àjáde labour ìbá àjọ lọ́mọge hundred percent ò sí lọ́wọ́ bàbá rẹ̀ bàbá mú bíi fifty ọmọbìnrin náà mú bíi fifty nígbà tí wọn bá wá di pé wọn á fi ẹtọ ọmọbìnrin dùn ún agásíkè ìgbéyàwó yẹn ó ti láàyè nìyẹn ohun tó bá sì láàyè ọwọ́ bùkátà sí kápò ṣe kí ọkàn lè balẹ̀ pé ìgbéyàwó wa o kò ní di ìbálẹ́jọ ọbú fún wa ní ọjọ́ àlìkìyámà. ní ọjọ́ ìṣirò iṣẹ́ ìyẹn jẹ́ ẹ̀rí àkọ́kọ́ lọ́dọ̀ àwọn tó sọ pé ìgbéyàwó tipátipá nìkáhù fásitì ni ó sì bùkátà sí àtúnṣe ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni hadithi ibnu maja hadithi ibnu maja hadith one eight seven four hadith one eight seven four hadithi náà sì wà káàkiri ní tíra sunan. àdíìsì buraida ọmọ hasib ó sọ pé já àti fàtàtún ìlànà bí yìí sallallahu alaihi wasallam ọmọbìnrin kan ó wá bá ànẹ́bí fakọ́ láti ó sì sọ pé inna abi zawwajani ibna akhihi dájúdájú bàbá mi ó fi mí fún ọmọkùnrin arákùnrin rẹ̀ bàbá mi ó fi mí fún ọmọkùnrin arákùnrin rẹ̀ ìyẹn ni pé bàbá ọmọbìnrin yìí àti bàbá ẹni tó fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò òun ni wọ́n. so ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ni wọ́n fẹ́ra wọn. ṣe mọ̀ pé nínú Islam nínú Islam ẹ̀gbọ́n àtàbúrò ni ò lè fẹ́ra wọn ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò wọn ìbá jẹ́ full brother tàbí full sister ọmọ àwọn méjèèjì wọ́n lè fẹ́ ara wọn so arábìnrin wa ń sọ fáwọn ẹbí wípé inna abi zawwajani ibna akhihi dájúdájú bàbá mi. Dájú, ọmọ sọ ọmọ arákùnrin rẹ̀ ọmọ sọdọkọ mi ó fi mí ṣe aya fún un dìyẹ́rífà àbí kọ̀sì sátàkù lìyẹ́rífà lìyẹ́rífà àbí kọ̀sì sátàkù bàbá mi fẹ́ fi mí gbéra ó fẹ́ fi mí gbéra ó fẹ́ fi mí ṣe proud fẹ́ fi mí ṣe ìyanra wípé èmi náà ṣe ẹ̀rí kan ṣe èmi náà ṣe ẹ̀rí dáadáa kan ṣe sínú ẹbí mi ni mo fi fẹ́ fi ọmọbìnrin mi fún ọmọ arákùnrin mi. nígbà tí arábìnrin sọ bẹ́ẹ̀ ohun tánẹ́bì sọ tẹ̀lé ni pé kí ló ń fẹ́ ṣó o fẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ ni kí n fi àṣẹ sí i tàbí o fẹ́ máa bá lọ bẹ́ẹ̀. ànábì sallallahu alaihi wasallam ó fi ọ̀rọ̀ náà ó fi tì sí ọ̀dọ̀ ọmọbìnrin yìí tó ń túmọ̀ sí wípé bàbá tó fọmọ lọ́kọ kò ní hundred percent àṣẹ lórí ọmọ ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹni tí wọn náà nífẹ̀ẹ́ tó fẹ́ràn ẹnìkan ò lè fi fún ọkọ tẹ́wọ́ gbà o ẹ má jẹ́ ká ṣi ipò wa lò lórí àwọn ọmọ wa o tàbí ẹni tí a wà nípò aláṣẹ fún láti fi lọ́kọ. Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fóbìnrin wípé kí ló fẹ́ wá ṣe báyìí sọ fẹ́ kúrò ní ọ̀dọ̀ ọkùnrin yẹn ni toró lẹ́tọ̀ọ́ láti kúrò ń bẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ láti gbàkámú láti gbàkádàrà kí ló ń fẹ́ báyìí fàkọ́ láti lẹ́yìn náà arábìnrin wa sọ pé cord adjastu cord adjastu máa sọ náà àbí mo ti àpúrùfù tí bàbá mi ṣe báyìí mo ti àpúrùfù ẹ̀ mo ti mo ti gbà bẹ́ẹ̀ báyìí wàlákin àrọ́tù antaalama anisa anlaisa ìlàlẹ̀ àbáyí mìnàlẹ̀ amúrìṣẹ́yìn ṣùgbọ́n èròǹgbà mi ni pé mo fẹ́ kí àwọn obìnrin ó mọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí mo fẹ́ kí wọ́n mọ̀ wípé bàbá wọn kò ní gbogbo àṣẹ lórí wọn lórí ìta ni wọ́n máa fẹ́ mo fẹ́ kí wọ́n mọ̀ káyé ó mọ̀ ni èmi ti padà fara máa ń tèmi o ṣùgbọ́n ayé ń tẹ̀ wájú àwọn èèyàn ó sì máa fọmọ lọ́kọ kírú eléyìí mọ̀ bá a máa ṣẹlẹ̀ ló jẹ́ kí n ké gbàjarì káyé mọ̀dájọ́ rẹ̀ wípé kò sí apàṣẹ wàá lórí obìnrin tó ń lọ sílé ọkọ tayọ apàṣẹ ààbọ̀ kò sí apàṣẹ wàá lórí ẹ̀ ọmọ tó ń lọ sílé ọkọ àṣẹ tiẹ̀ tó ń ní. òun ni kó yọnu sí ẹni tó fẹ́ fẹ́ òbí tó fẹ́ sọmọ lọ́kọ àṣẹ tiẹ̀ tó ní òun ni kí ó yọ̀ǹda rẹ̀ fún ẹni tó àṣẹ méjèèjì yìí kò gbọ́dọ̀ gúnra wọn àṣẹ méjèèjì yìí kò gbọ́dọ̀ gúnra wọn pẹ̀lú àdísì yìí ó mú kí àwọn àfáà sọ wípé èyíkéyìí obìnrin tí bàbá rẹ̀ bá fi lọ́kọ tàbí aláṣẹ rẹ̀ bá fi lọ́kọ pẹ̀lú tipátipá tí obìnrin yìí kò yọnú sí i kí obìnrin bẹ́ẹ̀ kóun náà lọ kó gbé ẹjọ́ yẹn lọ sí kóòtù nígbà tí ayé ti dáyé court tí ó bá wá sí court system tó ń ṣiṣẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ nínú àwùjọ wa tá a bá wà yóò lọ gbé bá ta ni yóò lọ gbé bá àfẹ́ẹ̀sì tí a pè lásìkò ànábì sallallahu alaihi wasallam wọn ò tí wọn ò tí dá court system sílẹ̀. Si gbogbo ẹjọ́ tẹ́ máa fẹ́ dá wọn á gbé wá bá ànábì ńlé ni sallallahu alaihi wasallam ànábì ní kóòtù wọn òun ni adájọ́ wọn. so ìyẹn náà kúrò ń bẹ̀ kò kúrò ń bẹ̀ títí dásìkò yìí pé ká gbé irú ẹjọ́ bẹ́ẹ̀ ká gbé lọ bá àfẹ́ ẹ̀sùn. ṣùgbọ́n lọ́la pé ẹnu àfẹ́ẹ̀sì ó lè má ká bàbá ọmọ yìí ẹnu àfẹ́ẹ̀sì ó lè má ká ẹni tí ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọkọ fún arábìnrin yìí tí ó bá fi wá di iṣu atayanyan kó gba kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ lọ wọ́n máa kóòtù kan ní kọ̀kọ̀kọ̀kọ̀. ibi tí sẹ̀rí àkọ́tù bá sì wà kò gbọ́dọ̀ fi ṣẹ̀ríà kóòtù sílẹ̀ tó wá lọ sí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀. so kókó ni wípé obìnrin tí a bá ti lọ́kọ ní tipátipá ó ní right láti béèrè fún divorce ó ní right láti béèrè fún separation àmọ́ kò ní í dáṣe kò ní í dáṣe torí pé ọ̀rọ̀ yìí ọkàn ọkọ ó sì kan bàbá bàbá arábìnrin yìí so àwọn méjèèjì ni ó wọ́ lọ sí kóòtù tẹ́ḿbàsì ní àfẹ́ ẹ̀sùn tírú ẹ̀ bá ṣẹlẹ̀ níwọ̀n àgbà tó bá ti já sí pé àwọn tọ́rọ̀ kàn wọ́n á gbà sí àfẹ́sìn lẹ́nu kí àfẹ́sìn tí ń bẹ pẹ̀lú wọn kó bá wọn yanjú ẹ̀ èyí ni sáǹdì àwọn ulama ní igun kan ní igun kejì. kí ni ẹ̀rí àwọn tí wọ́n sọ pé kí obìnrin yẹn kí ọmọwulẹ̀ gbé ẹjọ́ lọ sí kóòtù kọ́mọwulẹ̀ lọ fi ọ̀rọ̀ tó àfẹ́ẹ̀sìn létí àti pé tó bá tiẹ̀ gbé ẹjọ́ lọ sí kóòtù tàbó fi ọ̀rọ̀ tó àfẹ́ẹ̀sìn létí ibi tí wọ́n sọ̀rọ̀ sí ó ní pé wọ́n á tù ú wọ́n á bà á wípé kó ju pájùṣẹ̀ sílẹ̀ fún ohun tí bàbá rẹ̀ ṣe kó kó develop interest nínú ọkùnrin yẹn a rí àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ kí wá lẹ̀rí tiwọn ẹ̀rí tiwọn ni wípé wọ́n ní sẹ́ẹ̀ mọ̀ pé ọlọ́mọge tá a bá wo the real ọlọ́mọge the typical ọlọ́mọge wọ́n máa ń jẹ́ ẹni tí ò sí ìlóye tí ò lóye tí wọn ò mọ orí òṣùwọ̀n wo ní máa ń gbé ọkùnrin lé tí wọ́n fi develop interest nínú rẹ̀ tí a bá sì wo ayé òde òní ọmọbìnrin kékeré wọn a máa gba ẹ̀tàn lọ́dọ̀ àwọn fàwọ̀rajà. wọn a máa gba ìtàn lọ́dọ̀ fàwọ̀rajà ọmọbìnrin kékeré nígbà míì ó lè jẹ́ pé ó fẹ́ máa gbé ìgbésẹ̀ kan tí ò dáa tó máa kó bá ọjọ́ ọ̀la rẹ̀. tí bàbá rẹ̀ ti ń kẹ́fín sí i pé ọmọ yìí ó ń pẹ́ kó tó wọlé wọ́n ti ń rí i pé bíi kọ́mọdó síta kẹ́ máa mú rìpọ́ọ̀tù wá wípé àwọn ń rí i pẹ̀lú àwọn ọkùnrin kan. ok òbí ọ̀wá ní lajú ẹ̀ lẹ̀ kí tàlùbọ̀ wọ̀ tẹ́ bá ti wá kìlọ̀ fún pé ọfẹ́ mọ rìnrìn kùnrin ọfẹ́ mọ rìnrìn ìyà ọfẹ́ bọ ọjọ́ ọ̀la rẹ jẹ́ lọ tú bá ń bẹ̀ bí ọba mọ̀ fún ọba fẹ́ lọ́kọ jẹ́ ká mọ̀ àmọ́ kí ọmọ yìí kọ́mọ́ sí ìgbọ́ràn kí bàbá rẹ̀ wá wò wípé ọ̀dà tí ọmọ ẹni bá gbọ́gbọ́n kíkú òbí ó sì gbọ́gbọ́n sísin sí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ etí odò ọ̀dà mo kúkú ní àwọn kan tí wọ́n láwọn nídìí ìyàwó kí bàbá arú ọmọ yìí kọ́ wá pé ẹnìkan nínú wọn pé ṣé wọ́n ti ṣetán tí ẹ̀tọ́ fẹ́ níyàwó ó lóun ti ṣetán ọmọ mi ti ń jẹ́ báyìí ọ̀dàmà ọlọ́mà ó wù ọ́ òun kálásì. bàbá ẹ̀ bá ọ̀gánáìsì jókòó pé ìwọ ọmọ yìí ẹni tí màá fi ọkùn rè. in that case wọ́n fẹ́ lọ ọmọ yìí kúrò níbi àdánwò ọjọ́ iwájú tó fẹ́ kó rẹ̀ sí tí ò tí ì yé òun. ẹni tí wọ́n taari sí pé kó wá fẹ́ yìí ẹni tó lẹ́sìn ẹni tó níwà ni ìranù tó ń fẹ́ máa ṣe káàkiri ń ti ẹ̀yẹn ló jọ òun lójú àwọn bàbá rẹ̀ wá fẹ́ fi àyè gbàranù bẹ́ẹ̀ sì ni àwọn tó fẹ́ máa jẹ sọ́dọ̀ wọn ní ti ṣíṣe ìranù. wọn ò lóbìnrin fẹ́ wọn ò lóbìnrin fẹ́ wọn ò níyàwó fẹ́ àwọn fẹ́ ṣèlànà tiwọn ni bàbá yìí wá ọwọ́ á dènà aburú yẹn fọ́mọ ẹ̀ ó dènà aburú fọ́mọ. ọmọ wá máa kùn kọ́mọ sọ pé mi ò tí ì ṣe tán àti ọkọ o. ọ ò ṣe lọ ní ọkọ àwọn ọkùnrin ń tọ́ dúró òun dúró tì wọ́n ẹjọ́ ń rojọ́ ayé ti dáyé fóònù ayé fóònù rẹ wò oríṣiríṣi àwọn ọkùnrin lẹ́jọ́ ń ṣáàtì àwọn olè wò ọ̀ràn kìtì ẹ̀ ọkọ lọ nìyẹn tó bá ti ń ṣáàtì ọkọ lọ nù ti ń ìwé àtọkùnrin ẹtí jọ ń ṣáàtì ó ti ilé ọkọ lọ nìyẹn àwọn òbí ẹ̀ sì gbégbèsè láti dènà aburú yìí òun ò mọ̀pá burú lòun ń ṣe kọ̀mọ̀pọ̀ fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn jẹ́ ó sì yí àwọn òbí ẹ̀ wọ́n wá láti bá a wá ẹni tí ó so that kò ní wulẹ̀ yọ oúnjẹ alẹ́ jẹ kò ní wulẹ̀ yọ oúnjẹ alẹ́ kò ní wulẹ̀ yọ jẹ wọ́n wá ṣètò wọ́n bá wá ọkùnrin tó tó fẹ́ tó jẹ́ lẹ́sìn tó jẹ́ ní oníwà rere. ìntàmà retí lọ́dọ̀ obìnrin náà ni wípé yóò lóhun ò nífẹ̀ẹ́ ọkùnrin yìí irọ́ sì ló ń pa irọ́ ló ń pa ìranù fi ṣẹwọ́ ni níbi tí kéèsì ọmọ bá ti rí báyẹn tọ́mẹ̀ bá wá ọkọ yẹn tán. ní tipátipá tó bá wá gba kóòtù lọ tí àwọn òbí ẹ̀ bá sì lè mú dìfẹ́ǹsì yìí wá tẹ́ bá sì lè mú ọ̀rọ̀ yìí wá gẹ́gẹ́ bí àròjàre lórí rẹ̀. tí wọ́n sì rí pé ọkùnrin tí wọ́n fi fún ó lẹ́sìn ó níwà ó ń tọ́jú rẹ̀ ó ń ṣe ojúṣe tẹ́sìn ní kó ṣe ó ń ṣe lé lórí ilé ẹjọ́ ò ní gbè fún o kò ní gbè fọmọbìnrin yẹn o wọn ò sì ní gírántì ẹ̀ ní right to deport wọn ò ní gírántì ẹ̀ ní right to separation rárá o rárá dípò bẹ́ẹ̀ ilé ẹjọ́ ọba sọ̀rọ̀ ilé ẹjọ́ wọ́n á ṣí làákàyè sílẹ̀ wọ́n á ṣàlàyé àǹfààní tí ìgbésẹ̀ tí àwọn òbí rẹ̀ gbé tí ó ṣe fún un lónìí àti lọ́jọ́ ọ̀la wọ́n jẹ́ kó yẹ wípé imagine kó ga sí pé ìwọ àtàwọn tẹ́ ẹjọ́ ń ṣáàtì tẹ́ bá jọ ní fọ́ọ̀mù ó kó rẹ sínú zìnà ó dẹni tí ó jẹ̀bi kò bùkú ọgọ́rùn ó dẹni tí yóò ní oyún sìnà ó tí ó bí ọmọ tí ò ní ní bàbá kan ní pàtó torí pé wọ́n máa taari ẹ̀ síra wọn ni. nígbà ọba wa fi ìranù bụ tó bá jájú ọ lọ́wọ́ tán tó jájú ọ lọ́wọ́ tán ta ọ gẹgẹ bí àjẹkù ọwà dẹni tí wọ́n mọ̀ ń ọwà dẹni tí ò ní ọkọ ma àwọn egun kejì yẹn àwọn ní ká fi ojú sùnùkùn wu ọ̀rọ̀ yẹn àwọn náà gbà pé ìgbéyàwó yẹn ó láàyè o wọ́n gbà o wọ́n gbà o ṣùgbọ́n wọ́n fẹ́ ká fojú sùnùkùn wò ó ká fojú sùnùkùn wò ó tọ́rọ̀ ọmọ yẹn bá rí báyẹn kí wọ́n má fún ní ẹ̀tọ́ láti kúrò nílé ọkọ náà àmọ́ tí ọ̀rọ̀ rẹ̀ ò bá rí bẹ́ẹ̀ tó ga sí wípé ẹni tí ò wù rárá tàbí ẹni tí kò tiẹ̀ ṣe déédéé rẹ̀ nínú ẹ̀sìn nínú ìwọ ọmọlúwàbí làwọn bàbá rẹ̀ fi fún torí a rí bàbá míì tó ga sí wípé ọ̀mùtí ẹgbẹ́ rẹ̀ ló fi fún ló fọmọ rẹ̀ fún aláìníláárí kan ló fi ọmọ rẹ̀ fún. so therefore àwọn àfáà méjèèjì wọn ò takora wọn ìdí sì ni tó fi já sí wípé nígbàkigbà tí rọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ rí fáà rẹ̀ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ ṣẹ̀ríà tàbí ọ̀dọ̀ àfẹ́ẹ̀sìn tí ó wòye sí mátà yẹn but ìpìlẹ̀ ni wípé ìpìlẹ̀ ni wípé wàlíyù aláṣẹ obìnrin kò gbọ́dọ̀ jẹ ọmọ nípa láti fẹ́ ẹni tí ò fẹ́ fẹ́ on the other hand bàbá náà ò sì ní fi ọwọ́ sí ìgbéyàwó kan nígbà tí ẹni tọ́mọ ẹ̀ mú wálé tó jẹ́ni tí ẹ̀sìn rẹ̀ kò níyanjú tí kò sí ẹlẹ́rìí lórí ìwọ ọmọlúwàbí tí ń bẹ lọ́wọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ṣe ti rí pé ọ̀rẹ́ ti di sábàdèsábà. Sábà so a wòye sítọ̀tún a wòye àmọ́ ọ gbọdọ yé wa wípé nípìlẹ̀ ìfẹ́ ọ gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin ìfẹ́ àtinúwá ọ gbọdọ wà láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n jọ fẹ́ fẹ́ ara wọn ni. kò sí tó ha ìyẹn kúrò kò sí tó ha kúrò torí pọ́lọ́ sọ nínú kùránì wípé òun fi ìfẹ́ àti ìkẹ́ sáàrin ọkọ àti ìyàwó so tẹ́yìn ọba ti wá gba ìfẹ́ yẹn láàyè tí ọba ti sí ìfẹ́ yẹn aburú yẹn padà ṣẹlẹ̀ láàrin wọn nígbà náà láàrí ibi tí tíyàwó tó ti ń gbèrò láti ṣe ọkọ ní sùtà tàbí ibi tí ọkọ ti ń gbèrò láti ṣe ayé ẹ̀dín síta torí pé kò sí ìfẹ́ tó yẹ kó wà láàrin wọn kò sí láàrin wọn ni. so àmọ̀ràn mi fún arábìnrin ni wípé kí wọ́n gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ sẹ̀ríà court tàbí kí wọ́n gbé ẹjọ́ yìí lọ bá àfẹ́sùn tó wà ní àrọ́wọ́tó wọn kí àfẹ́ẹ̀sìn tàbí ilé ẹjọ́ sẹ̀ríà kó lè fi ojú sùnùkùn wo mátà yẹn bóyá yóò fún ọmọ yìí ní ẹ̀tọ́ láti kú nílé ọkọ tí ò tẹ́ lọ́rùn tàbí kò ní fún ní irú ẹ̀tọ́ yẹn. ní ti kéèsì arábìnrin yìí tó ga sí wípé òun ti wá kò lé ọkùnrin yìí ó ti ń lọ bí ọdún mẹ́sàn-án ó ti ń lọ bí ọdún mẹ́sàn-án. ohun tí yóò ṣe ìgbésẹ̀ tó máa gbé òun náà ni pé kí ó lọ fi ọ̀rọ̀ yìí tó ilé ẹjọ́ ṣẹ̀ríà létí. tàbí àfẹ́ẹ̀sì tí ó lè pe bàbá rẹ̀ láti wá arúfẹ́nu ẹ̀ kò sí ọ̀nà àbáyọ míì mọ́ ọ̀rọ̀ ti kú òní ọ̀rọ̀ àárín òun àti bàbá rẹ̀ bàbá fárígá ọmọ fárígá ọmọ òsì lè sílé ọkọ láì jẹ́ pẹ̀lú àṣẹ òbí rẹ̀ a sì lè sí disqualify bàbá rẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ yẹn àfìgbà tí a bá tó gbọ́ tẹnu bàbá bàbá èé ṣe tẹ́ ẹ fi fi ọmọ yín fún ẹni tó lóun ò nífẹ̀ẹ́ tó lóun ò fẹ́ràn kí bàbá ó sọ tẹnu ẹ̀ kí ọmọ náà ó sì dìfẹ́ǹdì ara rẹ̀ aláwo sì tọ́ adájọ́ wọn tàbí àfẹ́ẹ̀sìn wọn yóò sì tọ́ sọ́nà lórí ọ̀rọ̀ náà. kò tí ì láǹfààní láti lọ́kọ míì o lórí ipò tí ọ̀rọ̀ yìí dé dúró yìí kò tí ì láǹfààní láti lọ́kọ míì ṣe lọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ohun tá a so kọ́ ara ògiri tí ń mì díodío. ìgbésẹ̀ tí ó gbé nìyẹn kó mú ẹjọ́ ẹ̀ lọ sí sẹ̀ríà kọ̀tù kó gbé ẹjọ́ yẹn lọ sí sẹ̀ríà kọ̀tù tàbí kó gbé ẹjọ́ yẹn lọ bá àfẹ́ẹ̀sì tí ó lè pe bàbá rẹ̀. tí ó gbọ́ tẹnu bàbá rẹ̀. èyí ni ohun tí ẹ̀sìn sọ lórí rẹ̀ ẹ wá rí ọmọ tí wọ́n ti bí òun kì í sọ ọmọ zìnà kì í ṣe ọmọ zìnà ṣùgbọ́n ìgbéyàwó wọn ó bùkátà sí àtúnṣe tàbí ìtúká tí ọmọ yìí bá padà ríro wípé ẹni tí ó yẹ kóhùn ò fẹ́ irú ẹni tó yẹ kóhùn ò fẹ́ náà ni bàbá òun fi òun fún kóhùn náà ṣe bí arábìnrin tó wá bá nàbí ìwà Muhammad sallallahu alaihi wasallam kó ṣe bí tiẹ̀ náà kó gbà fọlọ́run àmọ́ tó bá já sí pé kì í ṣerú ẹni tí ó yẹ kó fẹ́ ní bàbá ẹ̀ fi fún kó lọ sí ilé ẹjọ́ sẹ̀ríà court tàbí kó lọ sí ọ̀dọ̀ àfẹ́ẹ̀sìn kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ náà. aláwọ̀ wá ṣe kò gẹ́ dáadáa èyí ni ohun tí a fẹ́ ṣe ní àlàyé lórí mátà yìí inshallah tí ìgbàláyè bá wà fún mi ní ìrọ̀lẹ́ ní bíi aago mẹ́rin àbọ̀ bí ìgbàláyè bá wà fún mi inshallah a máa pàdé lórí ìkànnì yìí. àkọlé ọ̀rọ̀ tí màá sì sọ òun nìyí àwọn wo ló ń da ẹ̀sìn ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà àwọn wo ló ń da ẹ̀sìn ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà ó ní àkọlé ọ̀rọ̀ tí màá sọ insha allah. ní aago mẹ́rin ààbọ̀ lónìí tí ìdíwọ́ bá ti wá wà ó di aago mẹ́sàn-án àárọ̀ ọ̀la nìyẹn tí ò bá ti ìdíwọ́ pẹ̀lú ògo àlọ́ọ̀ ọ̀rọ̀ tí a máa mú sọ ní ìrọ̀lẹ́ nìyẹn so ká gbìyànjú ká ṣíà prógrámù yìí tí a wà lórí ètò ká rẹ̀ dáadáa fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní lórí ẹ̀kọ́ tí tá a mú wá ní àárọ̀ tòní aláwọ̀ á fi wá sí kòǹgẹ́ dáadáa iṣẹ́ ìṣe nìkọ̀ọ̀kan wa aláwọ̀ yóò fi àlùbáríkà sí i ẹ̀yin òbí ọ̀dọ̀wọ́ yín ẹ má ṣì ipò yín lò lórí àwọn ọmọ ẹ̀yin ọmọ ẹ̀yin náà ẹ jẹ́ ọmọ rere nínú nǹkan tí ó yẹ kí n sọ lẹ́ẹ̀kan ni pé tí mo rántí ní ìsìn lábẹ́ ẹ̀yin ọmọ ẹjọ́mọ rere ò ní pé níbi tí òbí bá ti jẹ ọmọ ẹ̀ nípa tí ọmọ wa párígá kanlẹ̀ pé sẹ́ ẹni yìí kò wu òun. ìjọ sọmọ yìí dọmọ burúkú lọ́dọ̀ òbí kò sọ́ di o kò sọ di ọmọ ṣẹ̀yàtẹ̀ bàbá o tí òbí wa ń bínú sírú ọmọ bẹ́ẹ̀ lórí pé ó lóun ò fara mọ́ ẹni tẹ́ ẹ fi òun fún ìbínú yẹn kò nítumọ̀ torí pé òbí yẹn ti kọjá ẹnu àlà lórí ọmọ náà òbí yẹn ti kọjá ẹnu àlà lórí rẹ̀ o ò gbọ́dọ̀ fi tipátipá fi ọmọ rẹ fún ẹni tí ò fẹ́ fẹ́ òfin ìpìlẹ̀ nìyẹn nǹkan kò sì há kúrò ńbẹ̀ ok so tí ọmọ bá fárígá pé àníṣe òun òun ò fẹ́ràn rẹ̀ òun ò fẹ́ òbí ò gbọdọ̀ tìtorí ẹ̀ bínú sọmọ yẹn tóbi ń bá wá bínú sí ọmọ náà ìbínú yẹn kò ní nǹkan kan ṣe lórí ọmọ yẹn nílé ayé àti lọ́jọ́ àlèkìyàmà torí pé òbí yẹn ni olùtayọ ẹnu ààlà ọlọ́run lórí ọmọ náà aláwọ̀ fi wá ṣe kùngẹ́ dáadáa subhanaka allahumma wa la ilaha ila anta astaghfiruka wa atubu